وبلغ الميزان إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته sílẹ̀ lọ́wọ́ tó ṣe gẹ́gẹ́ bí ìlú náà ó jẹ́ ọmọ ọ̀kan wa ìlú ọmọ sẹ́yìn wa ọlọ́wọ́ ọlọ́wọ́ wọn ṣe o àwọn tí a gbé ìròyìn náà ọlọ́wọ́ tó sílẹ̀ lọ́wọ́ tó ṣe ọ̀kan wa ṣe ìlú ọlá ìgbẹ́ tí a wà ní náà ọlọ́wọ́ tó ṣe wá bẹ́ẹ̀ báyìí rẹ̀ bí ọlọ́wọ́ tó ṣe wá bẹ́ẹ̀ wá àti gbogbo àwọn ìgbèrè ní àti gbogbo àwọn ará ìlú náà ọlọ́wọ́ tó ṣe wá bẹ́ẹ̀ wá àbíyọ́nù lórí àgbàdo ìlú tàbí oṣù láàmú wá ọlọ́run àbúrò fún oṣù rẹ̀ kọ̀ọ̀kan wa. àmì bẹ́ẹ̀ pé ìṣẹ́lẹ̀ mi máa èèyàn kí á mọ òtọ́tọ̀ àbí olúwa ó sì ká mọ ọjọ́ ìṣùwọ̀n bí kò sí ọlọ́run ọba nǹkan ṣoṣo. bẹ́ẹ̀ náà láti lè rí pé àmì ìlọ́wọ́ Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àti ìwọ̀sẹ̀ náà ẹ̀rọ ọlọ́run ní سليمان إكرام أكرام أمبان محمد صلى الله عليه وسلم أكرم عليه أكرم الصحابة عليه حتى يقول الأمة في عن سليمانها في الجوار يقول القيامة يقول الإمام ليه الرجل الأنبار قدم من الفيل ولم يزال gbọ́dọ̀ gbé òun náà ní àwọn oríṣiríṣi ara tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀ nígbà tí a bá ń ṣe àlọ́lá. Àti ìṣàlàyé fún wa ní ìṣàlàyé pé àwọn ẹ̀yà ara tí a máa ń fi omi àti ọwọ́ kàn nígbà tí a bá ń ṣàlọ́lá nìyẹn. Ìrẹsì jẹ́ pé kò sì rí àánú ọ̀rá balẹ̀ ṣàlọ́lá èyí àlùwàlá rẹ yóò lè wà nípa òfin ọlọ́dọ̀ àlùwàlá rẹ yóò lè sọ ìdá nípa ọmọ sọ̀rọ̀ lọ́wọ́ àlejò tó ń dáná. Èyí tó bá di àjọ tí wọ́n ń gbé yìí á lọ wá àlùwàlú àlùbáàdì àlùwàlá tí ó dá ẹ̀ àwọn ẹgbẹ́ yìí náà ti àlùwàlá àlùbẹ̀kọ́ ni àkàrà ṣùgbọ́n wọ́n ti ń tẹ́lẹ̀ ní tí ó bá ti wà nípa mu báyìí ló ti wá ní káàkiri ti wá sọ̀rọ̀ wá wà ní ọ̀sẹ̀dá àdébáyọ̀ wà láàmú ara bí òun ni òkèlè tí wọ́n náà ti yẹn tó bá ti jọ sí wọn. èèyàn máa ń kọ́ ẹ̀sìn ní ibi tí wọ́n fi wá lẹ́sìn wọ́n fi wá sí ìlànà alhamdulilayi kò sí fáfúrú kò sí ọlá tí ń bẹ fún ẹ̀dínlọ́dún sí ìlànà àtẹnudí wọn ò ní sí ìlànà tó padà wá lọ islam àjọṣe oníwájú ọlọ́run yìí èyí yóò kàn sí yàtọ̀ ní iṣẹ́ tí kálukú wá bá wá sí àti lórí àjẹyàn àbáwọ̀sí ẹni tó gba islam ní abẹ́tọ́jọ́ mùsùlùmí láti fi yẹ lè gbogbo kẹ́ni kan wá gba islam lẹ́yìn tó gbà pẹ̀lú ṣàhádà ìgbàgbọ́n náà lọ ní tó náà bá ní oṣù tó lé ẹ̀rọ pé fọ́lọ́ọ̀mù. kódà òun tún ní àǹfààní kan tó bá ti pé rẹ́sì tó bá tẹ́lẹ̀ yẹn ó ti ṣe àwọn tẹ́lẹ̀ kan náà lọ bí kó mọ sàánú kó mọ bá wọn yẹn lórí kó mọ bá wọn yẹn lórí jẹ kó mọ ti dáadáa sáwọn èèyàn lórí títí ọ̀nà gbogbo àwọn iṣẹ́ ẹni tó ṣe yẹn tí ò jẹ́ nínú nígbà tó bá wọ́n wà gbogbo wa nípa àtẹnumọ́ tó fẹ́ kọ́ lọ́nà ẹ̀jẹ̀ tó wá mùsùlùmí ìwọ́n tó bá ti fẹ́ mùsùlùmí wọ́n ṣe àdúgbà lọ́wọ́ rẹ̀ wọ́n yẹ ká yóò hẹ̀ ẹ̀kọ́ kan tó lọ́nà ní ẹ̀jẹ̀ kàwé ìsìn ọlọ́run tó wá ti yàtọ̀ tó lè dá lọ wá ní pẹ̀lú ní pé ọ̀nà táwọn òṣìṣẹ́ tó lọ́nà gbà ní gbàgbé òṣìṣẹ́ lọ́nà ìdí tó agbára mẹ́ta àwọn ìbílẹ̀ yàrá tá a mọ̀ sọ̀rọ̀ bá sọ̀rọ̀ ọ̀la. Ìlú mẹ́rin ni àgbàlá ti dárúkọ. Ṣùgbọ́n àti ti sọ bá ọ̀rọ̀ tó láti yá wá fún ìwé láàárín àwọn kọ̀ọ̀kan bẹ̀ àwọn páàkì kọ̀ọ̀kan náà tó kún. Ìgbàlọ́ náà bá dárúkọ pé ẹ̀gbọ́n orí ojú yìí. Àmẹ́rin sọ̀rọ̀ bá ọ̀rọ̀ tó lára ojú òun náà ti fi wà ìmú àtẹnuwa tàbá hajj ẹ̀mọ́ mẹ́rin odi mélòó odi mẹ́fà orí tàbá ń pa orí lára ẹ̀ náà ti fi wà etí tàbá hajj etí náà ma odi mélòó méje tí àwọn ẹ̀yà ara tá àwọn ọmọ ẹ̀ tàbá sàlọ̀ ó pé àbí pé ó ti pé ọwọ́ ọlọ́run bá ní káwọ́ ọwọ́ wa títí dé ìlú wa ọ̀nà ọwọ́ wa ń bẹ̀ àbí òsì bẹ̀ tó ti pé mẹ́jọ gbogbo àwọn tá a máa ń sọ ìyẹn tàbá tó ń ṣe àlùwàlá nínú àwọn tó tún wá ọ̀nà yẹn tàbí ọ̀nà tó ń bẹ̀ onáyẹlẹ kan táwọn wá bẹ̀rẹ̀ ní àárọ̀ yìí wọ́n ní onáyẹlẹ atẹ̀lẹ̀ sí ètò atẹ̀lẹ̀ sí ètò nígbè ní ìtẹ̀ ìfò léra wọn kì í ṣe pé ẹsẹ̀ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ó wà parí rẹ̀ tó sí ọwọ́ òkú sí tẹ̀lẹ̀ sí ètò nù lọ́wọ́ ní tẹ̀lẹ̀ sí yẹn ní pé bá a lè gbé ní ìtajà tó ká mọ̀ sí lórí ẹgbẹ́ náà jẹ́ àmọ́ sí títí tẹ̀léra wọn láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí ó ti dópin báyìí láti ìsàlùwà náà sọ̀rọ̀ bá wà lè wọ̀ síta bẹ́ẹ̀ náà làlùwà láti ní àgbẹ̀ náà lọ́jọ́ ìjẹ́ òní sinayẹsẹ̀ táyé ọwọ́ òní pa orí táyé kòtò olúwọ́ iwájú rẹ̀ òní ti inú kòtò ṣèkìrì ẹnu ẹnu sáájú kí ni ìmú gbogbo àwọn ilé ìwé agbọ́dọ̀ ọ̀pọ̀ yìí kó lọ́dọ̀ bá ti wọn kọ́ àwọn ọmọ wa kéékèèké náà á mọ̀ ọmọ wọn díẹ̀ díẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yẹn títí dé àwọn tó fi mọ́ á. wọ́n ní àpẹẹrẹ ṣe ìgbà tó yìí yàrá bá àwọn ẹ̀ka káwọn ọmọ ọ̀sẹ̀ rẹ̀ ti fi ọlọ́run bá láàrin ọmọ ara rẹ̀ ó dárúkọ àwọn ẹni tó fẹ́ ká máa sàn tàbá fẹ́ sàdùwà láyé yẹn ní tẹ̀lé tẹ̀lé ọlọ́run bá tó o ní. Wàtàwá tó àwọn òṣùwò tó bá yí tó o lọ wà lórí òṣèlú náà lọ sẹ́lẹ̀ ayé àtàlẹ́ máa dàgbà lọ́wọ́ ọ̀sùn àyà lọ. Wọ́n ti bẹ̀rẹ̀ ní àtàlẹ́ náà tó lọ lọ́wọ́ àwọn òṣèlú náà ti àgbọ̀ lá. Olórí bí ọlọ́run bá tó ní máa ń pè lójú lọ bó ti ṣe dáná pẹ̀lú. Wọ́n á ní àlùfáà ojú fàyàdé àbí àwọn méjèèjì lè ìgbà fara bẹ́ẹ̀ náà ló ní fàyàdé lẹ́yìn àti ẹsẹ̀ méjèèjì kàmá ìwà ọ̀rọ̀ lẹ́yìn fàyàdé nípa ìwòlú yìí sọ̀rọ̀ lọ́wọ́ àti ìwòlú náà fi àdéhìé àbúrò ẹ̀sùn lẹ́yìn òbí ọ̀dọ́ wọn àná wọ́n ní ìgbàwá nínú àdéhùn ní àbúlá ìmúlẹ̀ òjò lọ́wọ́ àlùkò wa nígbà tó fẹ́ sàlàyé bóòlì ànábì ṣe ṣe àlùwàlá sọ̀rọ̀ lọ́wọ́ ní wàsánjà. wọ́n á yẹ lẹ́ẹ̀kẹfà àlùwàlá kí ni wọ́n ń pè ní àlùwàlá yẹn bí a ṣe àkóńná gbàgbé. أصبري أقبل الذي قبله مباشرة بكل تعبير yẹnni pé ìmọ̀ ọkọ̀ oríṣi ara eléyìí tó bá tẹ̀lé ní ìdílé kọ́kọ́ sí yẹn ní yára yára láì ní ìdílé rẹ̀ yẹn ló ti dàgbà wà lára. wọ́n ní bàbá mi káyọ̀ wọ́n wà ní ìdílé yẹ̀tọ̀ wá tó wọ́n ṣe àlùwàlá ní sísẹ̀tẹ̀lé wọ́n àdéhùn ọ̀rẹ́ fún màmàdá ọ̀rẹ́ ìdáyà wọ́n ní fún àdéhùn ọ̀rẹ́ fún màmàdá tí ó gbà wá wọ́n ní ànàmìyà sọ̀rọ̀ ọ̀rẹ́ ìgbésẹ̀ rọ́ àrọ́sọ̀rọ̀ ìgbésẹ̀ wàmí ìgbàlè ọ̀dàmìlì lóun àlùm kọ́lù bẹ́ẹ̀ àmì lámì ìgbésẹ̀ ọ̀rẹ́ màmá. فأمرهم أن يعيد الوجود wọ́n ní àtẹ̀kì tí wọ́n ti fún mi lẹ́nu nígbà wọn pé ẹgbẹ́rún àtẹ̀kì tí wọ́n bá ọ̀rọ̀ ọ̀sẹ̀ náà ní arákùnrin ìjọ tó ń kí ṣe rẹ̀ gègé ṣe rẹ̀ ó wá rí gègé ṣe rẹ̀ ibẹ̀ yẹn dábò fún gbogbo àwọn ẹsẹ̀ rẹ̀ ló kù ó ti wọ́ ẹsẹ̀ pẹ̀lú omi àlùwàlá eléyìí tó ní ìgbìmọ̀ wípé nígbà tó ń sàlùwàlá yẹn kò bómi sán ẹ̀yẹ tẹ̀yẹ ilé ẹ̀sìn wọn sábà tẹ̀lé nígbà tí pápá tí wọn sábà ń pẹ́ àdúgbò yá kò ní sẹ́ta bí ká wà láti sàlùwàlá yẹn ọwọ́ wa ò lè sí ẹ̀yẹ tẹ̀yẹ dáadáa ṣe tẹ̀ bá jókòó ọwọ́ rẹ̀ ó lè kan gbogbo ìgbìtẹ̀ rẹ̀ wọ́n ní wọ́n tó dáa jù tó tó tó ṣe kókó jù oníṣẹ́ ẹni bá ń sàlùwàlá tó bá ti dé ti ẹsẹ̀ yẹn farabalẹ̀ dáadáa mẹ́sàn wípé ọwọ́ rẹ̀ kan gbogbo ìgbìtẹ̀ rẹ̀ ìbáwí ni ìgbésẹ̀ tí kí ìwọ̀n ló wà ní lédè ìwòwò ẹ̀yẹ ìgbà àpò mọ́kúsẹ̀ yẹn ẹ̀yẹ láì fi ìmọ̀ ìdáná rẹ̀ sọ omi gbọ́dọ̀ ìdílé dáadáa àbíkọ̀ fún àbíkọ̀ sí i kátólì wa lẹ́ àǹfààní àti ìdílé wọn ní bá àbáyé ṣe kí ní àná ìdílé wọn á sọ mi sọlọ lọ àwọn ọ̀dọ́gba wọn ní àná ìdílé kó lọ wọn àgbà láyé ìdílé ìtumọ̀ ní yóò fi mú yẹn sọlọ lọ àwọn ọ̀dọ́gba yóò wà lọ fún àjọ̀lá sí i. Òmùgbé ọ̀dọ̀ ti ti tó. Tíríkì àti ìsìnkú wa, àlọ́bí tó ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ àmì wáyé ìlẹ̀ àkọọ́lọ́ gbìnà nàrà ọ̀gbìn náà. Ìgbé ìgbé ìpanu olùkọ́mọdé fún àwọn tí bá ń tàlẹ̀ wà láà tí wọ́n máa ń fi àlàbó lẹ̀ ní àwọn olùdíṣẹ́ wọn náà pátápátá ìwọ̀n àwọn ìṣe pípé èyí lé ní omi àgbà láwùjọ ọ̀sán yẹn iná ni ó ju olóògbé àgbẹ̀ àmọ́ àti sùsọ yìí. nígbà tó wọn lórí ìdí tẹ ẹ ní èyí náà tó bá ń sàgbà láwùjọ ó yà wá inú náà ara ẹ tó wà kó gbogbo yóò wà. ayẹyẹ ìlú yà jọ ta téèyàn bá ti dáadáa èèyàn ò gbọ́ náà ìlú téèyàn bá ti kì í sábò aláàárẹ̀ òkú yìí ó ní òun ní òun yàn lọ́wọ́ náà ní àwọn ọlọ́run àbẹ̀wọ̀ wọ́n lè àrò náà wọ̀. wọ́n ní ọ̀dọ́ láǹtà ní àìwọ̀ ọ̀dà ṣáàtọ́ làwọn olùdíjẹ́sì máa bá yàgò. wọ́n ní ìlànà ìgbé kéèyàn ó sì ní ẹ̀ dáadáa ní wọ́n ní tí ò bá yẹ kó jẹ́ wọ́n jẹ́ ìbáraẹ̀wọ̀ láàyè ànájú mi pálákẹ́ sọ̀rọ̀ náà àlùfáà láì lọ pọ̀ ibi tí ò ṣe yẹn kó tó mọ̀ sí ìnájú tó lọ lọ́wọ́. wọ́n tún wà láti àbúrò ìlú àgbáyé ìlú yìí ó lè yìí wọ́n ní ànájú òkú tó tó gbogbo àgbà láì ṣe ṣùgbọ́n èyí tó bọ́ òkú yẹn lọ òun ni kó lọ sàn. الرحمن والمنوع والمنوع المنزل الذي لم يصيبه ما في الوجود أو الغسل ونور عليه تسمي أمي أمان nígbà tí wọ́n sáré wọlá àbí nígbà tí wọ́n wọ ẹ̀ tó o bá wọn bọ̀ sí agbọ́dọ̀ lórí tó nígbà tí aláǹtàlẹ̀ wọlá ní ẹ̀. wọ́n á ní àgbẹ̀wọ́n ẹ̀kọ́ ọ̀dùnkà ilé tuntun wa jẹ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀ka táwọ̀ òun náà ní súnà gbogbo àwọn ọ̀sán jẹ́ súnà lọ́la tẹ́lẹ̀ àwọn súnà lọ́la táwọn tẹ̀lé náà yìí ti bí àwọn ọmọ tuntun yẹn táwọn tuntun ṣe àríyíyà ẹni tó bá ṣe òun yóò lọ́la dá wọ́n ti bí ànábi ti wọ́n sàlùwà láàyè sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀sọ́lá àwọn àpáyẹ̀sì ni wọ́n kàn pín àwọn púpọ̀ ha tó bá ti wá gbé ṣe tó bóyá èèyàn bá gbàgbé láti ṣe yẹn ìyẹn òbí wọn ti pé àlùwalẹ̀ yìí ò dáa ìtọ́lẹ́ká gbé ìlú nìyẹn ṣùgbọ́n gẹ́gẹ́ àpòyítọ́nà àwọn apá wa ní súnà oníṣẹ́ gbogbo tí àlejò bá ti pátá sọ̀rọ̀ àlejòtọ́lá la gbọ́dọ̀ gbìyànjú láti wọ́n ṣe pàápàá jùlọ níbi ọ̀rọ̀ àyídà níbi ọ̀rọ̀ ìbádà wọ́n wá ní ìbádà yẹn ibi tá a bá lágbára yẹn dé sókò òṣìṣẹ́ ò lágbára láti fi gbogbo àwọn ìwé ìtàgbẹ́ kà yé nínú nígbà tí ẹ̀ máa ń sàlọ̀ lára sọ wọ́n wá ní òun ká máa ń lu ìsàmára kò ní ìlúra ìyẹn lòlú wọ́n ní ìjà wàlíyá wọ́n máa ń yàrá wọ́n ní ìjà wàlíyá àmàlà àrọ̀ yà àlè wọ́n ní ìjọba láwọn òṣìṣẹ́ wọn bẹ̀rẹ̀ tá a fẹ́ dé ìwọ̀n wọn nígbà tí ẹ̀ máa ń sàlọ̀ lára ẹni tó bá fi ìdí wọn yóò gbà dáadáa ẹni tó bá fi ẹnu mọ wọn ti kò sí ẹbí fún èèyàn bẹ́ẹ̀ tí o bá ṣe é wọn ni wọn fún sáwọn hali ẹ̀kọ́ ìtúná ní alùpùpù rẹ̀ wọn láwọn ìtawà sọ yìí àwọn ọ̀sẹ̀ yìí àdúgbò ní àwọn súnà àlùwàlá nípa àwọn ọ̀sẹ̀ akẹ́kọ̀ọ́ sí wọn tàbá ń ta àlùwàlá ṣùgbọ́n àwọn òbí dára jẹ́ àgbègbè yìí wáyé ọ̀ràn yẹn wáyé yà wọ́n ní àkọ́kọ́ ń bẹ̀ àkọ́ àwọn náà nìyí aláwọ̀ àtẹ́síyà ní àwọ̀ yìí ká máa dárúkọ náà nígbà tí wọ́n fẹ́ bẹ́ẹ̀ àlọ́ àlá yẹn ní pẹ́ẹ́sì ò bá dé ìgbìmọ̀ nígbà tó lálọ́ àlá ṣùgbọ́n dáa nígbà tó fún wọn ní àlejò tó lọ́wọ́ àlùfọ́lá tó bá fẹ́ bẹ̀rẹ̀ gbogbo nǹkan báyìí bísí láàrú ni wọn kọ́kọ́ wí wọn náà ò sí wọn wí kó o sì gbalada wọ́n lẹ́yìn tí ọba fún yóò sọ kò sí àkójú ara fún àbí ṣùgbọ́n tó wá rí wọ́n tí ó gbalada ní kí o bá lè ṣe tó lọ sí ba ìwọ́ rẹ̀ ìyẹn la gbọ́dọ̀ tí wọ́n ti ra wa ní ojú òkúrò wọ́n ní ìlú wọ́n ti sọ̀rọ̀ náà wà ní ìlú ìlà wọ́n ní wọ́n rọ̀ sí àmì ìjọ wípé láàrúgbó ara nínú wọ́n ní kò sálùwàlá pẹ̀lú náà sálùwàlá tí ò bá dá ọlọ́run nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ àlùwàlá wọn. tó wà ní ìjẹ́ pé ó lágbára náà lè ṣùgbọ́n àwọn akọ́ mi bí kí wà á wo gbogbo ẹ̀ lọ làwọn ti kó sábẹ́ ẹ̀sùn náà. bá a ti kò tó wá lọ ìyẹn ò tó wọ́n sì wípé irun rẹ̀ kò ní jẹ́ ìtẹ́wọ́gbà ṣùgbọ́n kí irun wọn sí bisimilá ní gbogbo ìgbà tá a bá fẹ́ sàlùwàlá eléyìí ló dára ní. àwọn àfa àná pẹ̀lú wọn sọ pé ilé ọ̀nà yẹn eléyìí ní náà eléyìí ń ta ààbò ìgbà wo gbogbo ẹ̀ làwọn náà wọ́n ṣe wọ́n kàn fún gbogbo yìí wọ́n fi eléyìí lọ́nà yẹn eléyìí náà látara fífìrọ́ òní kúròkúyé wa ẹ̀hẹ́n mo bá mọ̀ yìí pé àdúgbò bá ní gbogbo ìrẹ̀lẹ̀ sọ̀rọ̀ bá wà lórí ọ̀tún náà gbogbo bá ti ń sàrọ̀ láti wà lórí ọ̀tún náà wọ́n ní àdéhùn bí akàlọ́ ní àdéhùn náà àti àbúgbọ́ ààrùn ní ọgbà wa àwọn tí wọ́n yàtọ̀ sáwọn mẹ́tẹ̀ẹ̀ta àdéhùn láti mọ àdéhùn bí àbúgbé àdéhùn ọ̀hún. àtàrí wọ́n ní ẹlẹ́ẹ̀kejì àtiwá kéèyàn mọ ọmọ pákó àbí kókó ọmọ kó tó sàlọ̀ rà ẹ̀rí wa ṣàlàyé lẹ́yìn náà sẹ́yìn lẹ́kùnrin rẹ̀ gbọ́dọ̀ wílé náà wá ẹni wílé náà ti tọ́ náà yẹn tí ìwà ń bá gbogbo sálọ ọ̀la ṣùgbọ́n nínú túnà náà ti gbé kàmù sí i. wọ́n ti fi eléyìí ó ní ìtọ́ ọlọ́wọ́ ilé ọ̀tọ́ ìdáná fún ọ̀rọ̀ tí a ti sọ pé láwọn aráàlú tó pa ara tó mọ̀ sí i tí ìbá tó fi ìfẹ́ kó palára bá àwọn ọmọlẹ́yìn ìlú o làwọn kò ní ìwà máa kó lè lu eré mi nígbà pamọ́ láti ẹ̀ pé gbogbo àlọ́ àgbà tó mọ̀ sí báyìí kan bá kọ́kọ́ àwọn orin ẹgbẹ́ tí wọ́n kọ́ ẹni àti sàlàyé àwọn àǹfààní tó bẹ tó bí kí ni wọ́n kọ́ ẹni ní gbogbo ìgbà tó bá ṣe wá sí ṣe gbogbo tó ń sálùwàlá àlùwàlá sàárọ̀ àtàlùwàlá sàlẹ̀ kọ́ ọlọ́run sọlá wà lórí ọ̀rọ̀ gbogbo wa lọ́rùn wọ́n ní àdéhùn yìí mọ́nà ìwáyé ni wọ́n gba àdéhùn ìwá bẹ́ẹ̀ lọ́nà ìsàlámù ọ̀rọ̀ àmì àwọn náà ti fi àwọn náà gbà wá. ẹlẹ́ẹ̀kẹta ló ti ṣe níbẹ̀ láti sí ní àárọ̀ wọ́n ní ọ̀nà ìdí ìgbàgbọ́ ti pàpẹ́ yìí sàlẹ́dẹ́ bí áwùjáde ìlú kápọ̀ ọwọ́ wa bí ọ̀nà ọwọ́ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta káwọ́ pọ̀lọ̀ fún lẹ́ẹ̀mẹ́ta káwọ́ òsì náà lẹ́ẹ̀mẹ́ta àbí kó tó di pé àti ẹ̀kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ àdùnnà láti ṣe kákọ́kọ́ fọ ọwọ́ wa nìyá. wọ́n ní níbẹ̀rẹ̀ àdùnnà láti ṣe nínú àdúgbò náà jẹ́ àdúgbò àdúgbò yẹn sọ̀rọ̀ bá ọ̀rọ̀ tó dára kó kọ́kọ́ tó sàlùwàlà ìmọ̀ kọ́kọ́ fọ ọwọ́ rẹ̀ náà torí pé ọmọ ó sọ nígbà tí ìyẹn ti wípé èèyàn máa ń sèyàn ti fọwọ́ rẹ̀ sí kótó yìí ó ti di pé ìgbẹ́lẹ́sìn tí ó mọ̀ pápá ló ń bẹ tó ní àwọn olóòtú ọdún lọ́kọ̀ wọn ti bára wọn ṣeré kálukú ti kọ́ kó tó yẹ sí ìgbẹ́lẹ́sìn lára wọn tó ti dá ìbò tó bẹ̀rẹ̀ àlùwàlá ọkọ̀ sanwó ẹ̀yẹ̀ náà wàá bẹ́ sàlùwàlá ó ẹ̀jẹ̀ wá lórí bisimilá ó wà wẹ ọwọ́ rẹ ọ̀tún lẹ́ẹ̀mẹ́ta ó tún wá ti tòsí náà ní ẹ̀ẹ̀mẹ́ta àwọn mímọ ti di pé ìjọba bẹ́ẹ̀ tọwọ́ bẹ́ẹ̀ ìjà ìwàlá bàbá ti tọwọ́ tóra ọ̀gbọ́n àtòsí àti bàbá ti ṣe ìkànnì àbí ó ti ṣe bẹ́ẹ̀ lẹ́lẹ́ ìṣọ̀lẹ́lẹ́ ara bí ìgbà tó ń tọwọ́ kan láti yẹn. ó ń fọwọ́ sí ó fi fọwọ́ fún rẹ̀ alákọ̀ọ́ ó ti ṣe bẹ́ẹ̀ lẹ́lẹ́ ó ti bẹ́ẹ̀ lẹ́lẹ́ ìta ó wà fi omi sí ọwọ́ ọ̀tún náà ó fi fọwọ́ sí náà àti náà ti sáré lálá kọ̀kọ́ ó ti tẹ̀lé lẹ́yìn ó ti tẹ̀lé lẹ́yìn àmọ́ tẹ̀lé yẹn kọ̀ kan ní àyíká pọ̀ wá àwọn ìgbà tó fẹ́ jẹun bẹ́ẹ̀ kọ́ láti san ọwọ́ ní àlùbáwá rẹ̀. wọ́n ní ìlànà àyà òkú àwọn òfin sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ìlànà àyà òkú sọ̀rọ̀ lọ́wọ́ àwọn òfin ìlànà wọ́n ti ṣe rẹ̀ bí àdéhùn ìṣe ètò ọ̀pọ̀ ọ̀rọ̀ nígbà ليجد الكفين ثلاثة كما ورد على صفة وجود wọ́n ní nígbà tó fi ànábì sọ̀rọ̀ àwọn òkúta ní máa ń fọ ọwọ́ rẹ̀ fún àti ọwọ́ rẹ̀ sí lẹ́ẹ̀ka lẹ́ka ẹgbẹ́ wọn ti gbà wá nínú ìròyìn bóòlù ní àlùwàlá ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ bá wà ní òkúta àbí ọlọ́run wa ilé ìgbàgbọ́ yìí ó sì lè عليه أبلغه من القيامة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت